now ṣèwárí lè nísìn bó ṣe ń lọ sókè ó ń lọ sàlẹ̀ má yẹ kí nǹkan fúlẹ̀ pé nǹkan kan ṣeé ṣe engineering work torí gbogbo ẹ̀yin tẹ́ ṣe tán ní yunifásitì àtẹ̀yìn students bí ẹ bá ti darapọ̀ mọ́ Yorùbá nation ẹ̀yin náà máa ṣiṣẹ́ tí ẹ máa máa bá wa bíúdi oríṣiríṣi àwọn nǹkan báyìí ní gbogbo agbègbè ẹ kò síbi tí wọ́n ti ń lo lift wọ́n ẹ̀kọ́ parọ́ fún ẹ pé wọ́n lè lo lift níbì kan èyí ní twenty third August twenty twenty three now ṣọwárí mo sọ fún yín pé káàdì mi nísìn òun ni màá fi touch lórí radar kò yẹ nísìn mo ti mú káàdì yẹn bọ́ta nínú wallet mi so iṣẹ́ tí káàdì yẹn máa ṣe ní ṣorí pé àwọn èèyàn touch ṣorí pé wọ́n ń touch torí pé fóònù yẹn lò ẹ mo fẹ́ kẹrí káàdì mi torí ó ti ṣílẹ̀kùn fún mi mo ti jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa tilẹ̀kùn yẹn padà tẹ́lómi bá tún touch ó máa jáde ìdí ta ṣe ń sọ fún ẹ̀yin tẹ́ wà nílé pé ẹ má jẹ́ kó fúlù yín mọ́ pé nǹkan kan possible gbogbo nǹkan ló ti possible níbi tí ayé dé nísìn yorùbá nation nìkan ló lè ṣe o èmi ni twenty third kò yẹ nísìn twenty twenty two aago méjì òun ló fẹ́ lọ lù níbi tí mo ti ń ṣe fídíò yìí so kò wá imagine ibi báyìí ló ń pè ní Bond Street Station so má yẹ kí èèyàn kan fúlẹ̀ o ẹ̀ darapọ̀ mọ́ Yorùbá Nation sori pé lift yẹn náà ló tún lọ sókè yẹn má jẹ́ kí èèyàn kankan fúlẹ̀ pé Yorùbá Nation ẹlẹ́bọ ni kìíní kan ni ọ̀lẹ́ ìhùn sọ̀rọ̀ ẹlẹ́bọ ọ̀rọ̀ bí ayé wa ṣe fẹ́ da tí a máa rí ọ̀nà kọjá tá a máa rọ́nà lọ òun lè rí tá à ń sá tá a bá ti dá dúró gbogbo resources tí Dr. Aliyu máa ń ṣàlàyé yẹn owó yẹn máa tó wa ná láti fi ṣe kíni láti fi develop ilẹ̀ Yorùbá àti ní máa kó owó ilẹ̀ Yorùbá àní máa kó lọ sí ibòmíì gbogbo analysis yẹn náà là ń ṣe lójoojúmọ́ so ẹ darapọ̀ ẹ polongo ẹ mega rally ń bọ̀ sórí nísìn ìwọ náà tún wó èrò èrò kàbìtì tí ò rí wọn sórí èrò sórí sórí èrò ẹ̀hẹ́n so bó ṣe jẹ́ nìyẹn o. Koiki Media, bringing the world closer to your doorstep.